وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين wàlá yẹ̀sí ìdúnbọ̀lẹ̀mí náà ìlà àkọsẹ́rọ̀. èyí ni ètò wa ètò yín ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ́ yín ní ìkànnì yìí ní déédéé aago márùn-ún kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún títí di aago mẹ́fà kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní ìdájí àwọn tí wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò yìí náà ni àwọn ìyá wa alhaja maryam adeniyi ìyá wa sadiqa adeniyi àti ìyá wa zulaikha pé kí ládàá rẹ̀ lọ́mọ bá bàbá wọn alhaji abdulrahim shitu adeniyi tí wọ́n jẹ́ bàbá adini isobatul khoir ìpẹ̀rú rẹ́mọ ogun state nígbà ayé wọn àwọn afọ́wọ́ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà ni samahatu sheikh al-imam ishaq ab بلاره محمد الأول حفظه الله ورعاه توجه إمام الدعوة الحق سنترا مسكلمة هبوكتا ما بوك الله الحمد لله وصلى الله وسلم وبارك على رسول الله وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين إخوتي الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوكبا كوكو فوالا وبا الحمد لله أباتي تنشوا قدي لجمعتني هو الأول لمبدي بغير بداية وآخر من يبقى مقيما مؤبدا ni ọba àkọ́kọ́ ọba àbẹ̀rẹ̀. Huwal awwalul mubdi'u bi ya bidayatin. Ọba òpin ọba tó tún parí gbogbo nǹkan. Bi ghayri Ọba tí ò ṣe máa ròyìn pé bàbá yìí ló bẹ̀rẹ̀ jẹ́ ọlọ́run ọba rẹ̀ tí bá rojú kan tó máa sọ. Bi ghayri bidayatin. Ọgbà bẹ́ẹ̀ kí wọn náà dẹ̀ máa sìn ín làákàyè fún kéré ju آخر من يبقى مقيما أبدا ọ̀yí nìkan náà lọba tó máa kẹ́yìn gbogbo ohun tó dá toró náà ló pilẹ̀ wa náà ló dẹ̀ tó máa rẹ́yìn wa wọ́n fẹ́ lè wọ́n kọ̀ èmi àti ẹ̀ náà lọ́njọ́ kan وليس كمثله شيء ولا له شبيه تعالى ربنا يحدد شبيه تعالى ربنا yuhaddida. kí ló dé tó wá nígbàgbọ́ nínú èèyàn tó le tó báyìí. wọ̀lẹ́ ìsànká mi sí ni láàkì. àtúntò ìfẹ́ ni iye wa kú fún ẹ ló wá rí pé ayé rẹ̀ ò tiẹ̀ dá mọ́. wọ̀lẹ́ ìsànká sí ni láàkì. akíndóde ló sọ fún ti bàjẹ́ pàtẹ́ nìyẹn kú. wọ́n aláhu. tẹ́niyẹn bá wà láyé náà tọ́lọ́ bá fẹ́ lò fún ẹ náà ni. wọ̀lẹ́ ìsànká ni láàkì. kí ló jábọ́ lọ́wọ́ ẹ tó wá fi ń banújẹ́ tó ń bọkàn jẹ́ tó ń gbára jọ̀lẹ̀ báyìí lẹ́yìnsà eh, kàmí sílẹ̀ láàá. Ìgbà tọ́lọ́run bá ti wà pẹ̀lú ẹ gbogbo tó kù yẹ kéré, àjọ pàdé láyé náà ni àjọ máa pín àjọ kan ni. Wà lẹ́yìnsà kàmí sílẹ̀ láàyè ṣe òun wà láàlàhù. Ọlọ́run nìkan, ọlọ́run nìkan ni bá tí ò zero rẹ̀ o. Tàbí ọlọ́run ọba ni ò sí ìwọ́n ni máa tí ìpàdé èèyàn tó dàbí rẹ̀ tó mọ̀ yìí kó ma wá rò fókò tún sẹ́lò ní àfẹ́ nìyẹn wà máa wà láàáyínà fi dùnìyà tàrọ̀hù lè kọ́ lè hì Allahu akbar kabira wà máa qala fi dùnìyà yarahu bi aynihi fadhalika zindikun tọ̀gọ́ wà tamarrada ẹni tó ń bá ti gbé ayé sínú òròrí rẹ̀ kò ní rònú kan lọ́sàn-án lóru ní gbogbo ọgbà àfáyé yìí náà ni. ọmọ ń kọ́ lọ́fí dúníà yàrá òbí àìníhì. gbogbo tó ń wò wọn tiẹ̀ kòrónú ẹ̀sìn kòrónú tó ń fẹ́ lọ dé sí bá tiẹ̀ kó láyé kódà kòrónú ọ̀rọ̀ sáré rí láyé rẹ̀ ọ̀rọ̀ ayé yìí nìkan náà ni. wa man qala fi dunya yarahu bi'aynihi. ó ti wá rí pé tó wá pé ta ayé ni ayé yìí mi sí gan ni o. wa man qala fi dunya yarahu bi'aynihi. ó ní tó bá yẹ pé ti òwò ní gbogbo ọpọlọ wà ń bẹ̀ o tó bá dẹ̀ jẹ́ ti wé náà ni tó bá jẹ́ ti connection dá mọ̀ yẹn o. wa man qala fi dunya yarahu bi'aynihi. ó ní bá a ṣe mọ̀yàn bí la mọ̀yàn lábújá á tún mọ̀yàn káàkiri orílẹ̀-èdè mi ìyàtọ̀ sórílẹ̀-èdè àìní ni. Kọ̀síbi tọ́lọ́ ọwọ́ jẹ ẹni tí wà òde o, àwa kọjá bẹ́ẹ̀ o. Àwọn obìnrin ni. Ẹ̀dá lèmi bá ti wà nípò àbọ̀wọ̀ rẹ ti ta owó kan ìhàlẹ́ wa pọ̀. Allahu akbar. Wa man qala fi dunya yarahu bi'aynihi. Ah, tó bá pẹ̀ tí wọ́n bá ń ríre tó ń wò páyé ní ayé ní ayé ni òun rí láyé báyìí ní ìsìn àbí. Ojú rẹ̀ ajá ń jàgbéra kí tamarrada. Wọ́n bá jàgbéra kí á mọ̀ ojú rẹ̀ ajá. Ojú ẹ̀ ò tí làláyé ayé nìkan lòun rí. Ọ̀run tó rí àti sàárè tó rí yẹn. Níjọ́ tí kú bá dé wàá rí báwọn yẹn ṣe rí. Ojú rẹ̀ á wá là pé ayé tó wá dààmú torí wá rí kí wá ní tó rí mú kúrò ní ayé yẹn ẹni tó wá rí bá ṣe sọ irú ilé ló gbóǹtarìgì ọ̀daràn ẹni tó wáyé tán tó gbàgbé ọba tó dá síbí afẹ́lẹ́ yìí náà tún wọlé afin kíra káàbọ̀ sórí ètò ẹ̀tọ́ yìí ìpè òdodo lónìí a tún bí ọlọ́run lẹ́ẹ̀kan sí fún àwọn tí ọlọ́run bá fi ṣe olùgbọ̀wé ètò yìí

ẹlòmí náà kẹ̀rẹ̀ rí bọ́ bèèrè ọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ àwọn ọmọ rẹ̀ àwọn àti dádì ẹ̀yìn bí ní gbogbo nǹkan tó ń ṣe rí nìyẹn dádì yàtọ̀ gan gidi gan nínú ilé ọlọ́njọ́ máa ṣe wá bẹ́ẹ̀ o ẹ̀nà tẹ́nà dẹ̀ ń gbọ́ ọlọ́njọ́ kó bá ṣe ilẹ̀ ní eré o ó yẹ káwọn tẹ́ ń gbọ́ iná kọlọ̀njọ́ láparí lára yín kó máa sọ ìdẹni tẹ́ ó dẹ̀ ń gbọ́ wà sí aládùrúgbò wà sí tó ń gbọ́ yìí ó dẹ̀ tún wá sí ìrìbò ṣe rí ìwọ náà wó lóòótọ́ ó tọ́ dẹ̀ ni ó ṣe ń gbọ́ wà sí tó ṣe ṣìná lẹ́rù gbogbo tó ń gbọ́ yìí ó tún ṣe ń ṣe ṣìná lẹ́rù gbogbo ọ̀rọ̀ tó ń gbọ́ yìí ó tún ṣe ń jalè lẹ́rù gbogbo wáàtí tó ń gbọ́ yìí ó tún ṣe ń mutí lẹ́rù gbogbo nǹkan tá ń sọ yìí tún ta tẹ́tẹ́ ha àdánwò dẹ̀nà wà kó ti tẹ́tẹ́ yẹn gbogbo bí táwọn yọba ti ń ṣiṣẹ́ tán ti ń pawó wọn ń kọ́

àdánwò wà láyé yìí o. Tó bá ti di ń tèèyàn gbọ́ wà sí tọ́kan ààrẹ wá dí pẹ̀tà báyìí. Ìdákọ̀sálẹ́kọ́lùbò lámútàn fún àgùnmọ̀ ìbọ̀ tún. Tèèyàn kan gbọ́ tí wà sí yẹn ọ̀lápá lára ṣe báwọn tí wọ́n ń pààyàn tá ń gbọ́ iná ń gbọ́ wà sí. Ìdákọ̀sálẹ́kọ́lùbò. Gbogbo àwọn tá ń sọ iná àwọn náà gbọ́ ohun táwọn rédíò pírẹsẹ̀ntà sí ń sọ káàkiri àwọn náà fi fọ̀sálẹ̀ kọ́lùbù lámùtán fún àhùmà òrìnbọ̀ tún. Tọ́kọ̀ bá ti lágbára tó ti bí pẹ̀tà báyìí. Lámùtán fún àhùmà òrìnbọ̀ tún. Kò sí wà títẹ́ ilẹ̀ ṣe fún rẹ̀yàn bẹ́wà fánú ọlọ́run ló kò lórí Àkàrí rẹ̀ bi ilẹ̀ tó ti di ilẹ̀ òkó, bí ilẹ̀ tí àbí ká sọ pé bí irú ilẹ̀ sí ẹ pé òkúta ní gbogbo bẹ̀. Òkúta ní òkó aṣálẹ̀ gini, kò síbẹ̀ ṣe lè dárúgbìn síbẹ̀ kò lè hù. Kọ́dà ajílẹ̀ síbẹ̀ kò lè ṣiṣẹ́ ẹ̀pìyàn kan lọ ajílẹ̀ ẹni. Ṣùgbọ́n àkọ́gbọ́dọ̀ má sọ ni. Irú ilé náà pọ̀ láwọn táwọn bá pàdé, àṣewà sí fún wọn títí títí títí Ẹ̀wọ̀rọ̀ wọn sallallahu alaihi wasallam gbogbo wá sí tó wọ́n náà gbọ́ tó wọ́n ti kórí pé ọmọ yìí ya tó mọ̀ yìí ń sọ ọ̀rọ̀ ní òdodo ọ̀rọ̀ ní ọ pẹ̀lú ẹ̀kọ́ gbà náà ni ó tún dé stéjì pé mi fẹ́ bọ́lá rẹ̀ báyìí òṣìṣẹ́ ọlọ́run bá tún sọ fún pé à láti ẹ̀ẹ̀dẹ̀ pé kẹ́lìmọ̀ sí ẹ pé màá fi dúró sí lọ́dọ̀ ọlọ́run pé bàbá parí iṣẹ́ wọn dáadáa wọ́n ṣùgbọ́n wọn ní sọ ní kèfèrí lágídí gan ohun Allah ṣe kàbílọ́wọ́ tí wọ́n ní agídí jìdàn jìdàn ah! ọlọ́njọ́ máa ṣe wọ́n o ó dẹ̀ máa ń tẹ́ wọn lọ́rùn ṣẹ́rá ah, bóòsì ní wọn kí ń kú bọ̀rọ̀ ó tẹ́ wọn lọ́rùn kí wọ́n jẹ́yà ẹ̀mà kódà kan máa dúkòkò mọ́ ọpọ́ máa pa wọ́n báyìí wọ́n ní jẹ́wọ́ àríma báàlù kọlùbí kalẹ̀ ìsàyà ń kọ́ ó tẹ̀wà ń jà mí lẹ́nu fún ẹwọ́ ọmọ ìyá mi yìí àríma báàlù kọlùbí kalẹ̀ ìsàyà ń kọ́ àkìrẹ bọ́dà wa rẹ sísà wa yìí àríma báàlù kọlùbí kalẹ̀ ìsàyà ń kọ́ yàpá girama ọ̀rọ̀ ìkàn yìí Léìsà yà ń kọ́. Máa bá lùkọ́ lùkọ́ kàyẹ́, léìsà yà ń kọ́. Léìsà yà ń kọ́. Kí ló ṣẹlẹ̀ sí ọkàn rẹ̀ sí ọkàn rẹ̀ òtí ẹ̀ wá gbọ́rọ̀ ọlọ́run kó wá tagìrì lẹ́ìsà yàǹkọ́ kó tiẹ̀ wá dá kó kíwọ pàápàá fúnra ara rẹ̀ kó dìtà mi pé ó tiẹ̀ wá tó gẹ́ báyìí mú fẹ́ dáwọn. kàánákàlà tẹ̀bùnú lè mọ òòtà àpá kàánákàlà tẹ̀bùnú lè mọ òòtà àpá. àbúrò ìgbà tó ti ẹ̀rù pò tọ́ ni kú. bí ìgbà tó ń dá òtù òkú ni. Bàlá jábínà lẹ́bí ah, ah, ah, náà máa dánwò wà bá dùn. Wọ́n náà sáré pa èèyàn kan ti lọ. Bàlá jábínà lẹ́bí náà fana wà bá dùn. Wọ́n náà dẹ̀ mọ̀ pa àwọn kan ti lọ tẹ́ẹ̀jọ jẹ́ jimẹ̀tà báwọn tó tẹ̀ tún jùlọ pàápàá. Àmà máa lè dábùn kọ́. Àmà máa lè dábùn ṣùgbọ́n tí mo fẹ́ kó mọ̀ ní pé mo fi ọlọ́run tí ẹ̀mí èmi àti ẹ̀mẹ́ lọ́wọ́ rẹ̀ búra fún ẹ̀ àwọn eléyìn ò lọ kí wọ́n lè ṣẹ́kù sáyé gbére o báwọn yẹn ṣe lọ àwọn èèyàn ńláńlá máa ti lọ ti fẹ́mkì abẹ́lá máa ti lọ àríṣekọ́lá ti lọ àwọn èèyàn ńláńlá tún máa dárúkọ àwọn tí wọn náà mọ̀ mélòó lè mí mọ̀

kú bí méjèèjì yẹn náà ni gbogbo ohun tó fẹ́ ṣe wá ti fẹ́ ṣe wá. ọ̀gbìnlẹ̀ nìkún ló ní àádé láti. níbi pa ń ṣẹ̀ mí à ń kú ibẹ̀ náà nìyẹn ti máa ṣoríire ibẹ̀ náà nìyẹn ti máa ṣorí ibú. mo ọ̀rọ̀ àìtún. wọ́n ní kò píkì tí wọ́n fẹ́ báyìí. mo ọ̀rọ̀ àìtún mi kánà mi ní àìndínláyé wà sáfàrú Inna Allaha la yahdil qawma zalimin. وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقنا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفق قديم. Ìnáà tó fi ń níbi ta bá tẹ̀sẹ̀rọ wa dé lánàá nínú Suratul Ahqaf fi ilé ìta ń bá bọ̀. Inna Allaha la yahdi al-qawma az-zalimin. Ẹ̀rẹ́fẹ́ nígbà ta ṣàlàyé lánàá, ìtọ́lọ̀ ọba sọ fún wa kẹ́yìn nínú ọ̀rọ̀ àwọn ẹni tàná ó náà ní pé ń gbà tí wọ́n kọ̀ tán náà wọ̀n ní ṣetọ́ ọlọ́run ọlọ́run ní fọ́nà mọ́ àwọn alábòsí ọlọ́run gbogbo àwọn òbìlẹ̀jẹ́ àwọn bùtùlú àwọn náà nídi ìdáyà kò dídi kí wọ́n mọ̀nà kí ya wọn bá lè pọ̀ lọ́dọ̀ ọlọ́run

wá ń gẹ́jì ká tó ríire. Ọ̀kọ́lá lẹ́dìnà gàbàrú ní lẹ́dìnà àmànù. Ó ń kọrí mọ́lẹ̀ ń gbà tá ń pẹ́ pé kó wá ṣoríire kó wá là, àbó gbọ́ngbà tó bá ń pẹ̀rún ni, hayya alal oye wa ńlá o ẹwà wọ́kọ́lẹ̀ wá ṣoríire o aláwọ̀ ni wọ́kọ́lẹ̀ lẹ́bíina kafaru lẹ́bíina amanu aláwọ̀ àwọn tí wọ́n ya kèfèrè aláìmọ́ rẹ̀ yìí àwọn ma wá sọ fáwọn olùgbàgbọ́ òdodo law kana oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ète ó dẹ̀ kú orí ahọ́n wọn

gbọ́rọ̀ lẹ́nu kèfèrè ọ̀ta ọlọ́run. Wà Ọlá yẹ bò wọn lójú, ipò yẹ bò wọn lójú, àwa ọmọ onílẹ̀, àwa ọmọ onílẹ̀, olóńṣe wọn, àwa ọlọ́lá, àwa ọlọ́rọ̀ yìí, la wá tẹ̀lé Muhammad. Ìyẹn ló ń ṣe wọn lọ́jọ́ náà lọ́hùn ìgbàtán wá rí pé àwọn kan wá bẹ̀rẹ̀ sí gbàǹsá wọn wá ń tẹ̀lé ànábì wọ́n wá yí ọ̀rọ̀ padà. wọ́n ní tó bá pé nǹkan ẹ bá da ni àwọn ti máa ṣe. máa sábàkú náà ilé yìí. lẹ́lẹ̀ bí náà ṣe ń rò lónìí pé ká ní pé súnà ẹ bá ti ṣe.

Aláàbá ní ọ̀rọ̀ kejì tí wọ́n tún wá ń sọ ní pé àádá ìfùkún kọ̀dé. Wọ́n ní irọ́ irọ́ tó ti pẹ́ ní irọ́ ilé ìjáre, irọ́ lásán ilé ìyàwó gbájáre ẹwò. Irọ́ lọ ń pè wá sí. Wọ́n ní irọ́ tó ti pẹ́ gan. Wọ́n ní Muhammad náà ti gbé ẹwò tán

torí pé táwọn ń sọ nǹkan gbọ́ ìtíwọ́ náà ń sọ nǹkan gbọ́ ìtàwà ń ṣe nǹkan iti ìtíwọ́ náà nsọ ṣe nǹkan rí àwọn kan dẹ̀ ń wò kò yé wọn sí ṣùgbọ́n tó bá fi ojú wa kóra wọn tàwa jókòó kò ní síjà ọ̀rọ̀ àlàyé ní ta ló ń sin náà tọ́lọ̀ ń da

kíyàn kí wọ kẹ́rì tí ẹwà hátùbùrì hánàkùn ǹkùntù sọ́lẹ̀kùn káwọn kẹ́rì tí wọ́n náà jáde kí wọ́n náà kẹ́rì rẹ̀ jáde anábí ọlọ́run tó bá tó pìnà wá fi wọn wá ètò bá jálá karaba wá fi wá anábí ọlọ́run ngodo wá dárúkọ rẹ̀ anábí ọlọ́run ọlọ́ṣẹ́ ọlọ́run tó mú àwọn odò káàkiri wá sọ

tọ́nà yín bá sọnù ẹwà bádìyẹ yín bá sọnù ẹwà wọn ní gbèyàn yín bá sọnù ẹmà wà ọmọ kan náà kéde léyàn náà tàbí pọ̀. wọ́n fi kúlẹ̀ àrídì mùjẹ̀rímù wà mùnáfikùn. torí ẹ̀ gbogbo tíjọba pàápàá bùkátà láti gbégbésẹ̀ lórí ẹ̀ lélẹ̀ yẹn. wọ́n ni wọ́n lè máa sọrú eléyìí. tọ́kàn wọ́n lè balẹ̀ ìtumọ̀ rẹ̀ nípa wa munafikun. Ah, gbogbo orí ilẹ̀ pátá, gbogbo orí ilẹ̀, gbogbo ìlú kákàkiri. Mujrimu wa munafikun. Wọ́n làwọn na munafikun. Àwọn munafikun. Munafiki wà ń gbogbo ìlú kákàkiri o. wa munafikun. na haqqal qawli murun wa yunkaru. Ṣùgbọ́n kan tó kàn wá wà ń bẹ̀ náà ni pé. Walakin na haqqal qawli murun wa yunkaru. Ìtò òdodo ọ̀rọ̀ gẹ̀dẹ̀rẹ̀ múrùn òun máa ń korò ní wọ́n kẹrù àwọn ẹni rẹ̀ nìkan lòdòdó ọ̀rọ̀ máa ń dùn létí wọn láti nà á kọlẹ̀ kan àwọn ẹni tí sábà ti ń gbòdòdó ọ̀rọ̀ báwọn máa ń ní wọn lára máa ń kọrù lára kọ́dà lọ́dẹ̀ yẹn bá rí yẹn bá mọ́yàn lójú kọ́dà lẹ́ bá kẹ́lẹ̀ mi bá tún wá mọ̀ ọmọ kí ẹ gan kọ́dà lèmi àtún wá kí ni á mọ̀ ọmọ wá darúkọ mẹ lórí báwo ni ìgbéraga lóṣèlú olódò ọ̀rọ̀ wà sí yẹn ló ń yaba o tó dáa

pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ta nà ń pàpà ní wà sí tó bá ti tabẹ́ ẹlẹ́ ṣàtúnṣe. wọ̀mí ń kọ bílì yìí kìtàbù Musa ìmáàmà wà rọ́hàmà wà hádà kìtàbù musaddiqul lisanan arabiyyan litunzira alladhina zalamu wa bushra lil muhsinin. ààyè ọ̀rọ̀ ọlọ́run ọba ló ń tẹ̀síwájú nínú sọ́rọ̀ yìí.

síwájú ìmáàmán wa rahma àtàwọ́rọ́ tọ́lọ fún ànábì Musa kìtàbù Musa ìjìlì tọ́lọ fún ànábì Isa kìtàbù Isa ìta bàbá wọn Musa ìjìlà fún Isa Zabura fún Dáhùdá alùkùnránù fún ṣẹlá Tẹ́tí gbogbo ọlátòkèrè ṣe kàwọ́ ìyànàbí ọlọ́run ni ọlọ́run Kíta kìtàbù Musa. Sọ́rọ̀ ẹ ti yí ẹ báyìí nísìn. Kìtàbù Musa. Ọlọ́ni náà bí Musa ó ti ṣíwájú sí tàbá náà. Ìmáàmà ni ìwé yẹn àwọn aráàlú ń gbà náà ń tẹ̀lé. Wọ́n rán hamatan. Òfin ọlọ́ọ̀bá ní rẹ̀ ni wọ́n hamatan. Ó dẹ̀ tún jẹ́ ìkẹ́ fún wọn gbogbo tí wọ́n gbọ́ngbà náà tí wọ́n tẹ̀lé. Hadha kìtàbù musaddiqu lisanan arabiyyan. Ọlọ́ni Musa sọ ní àwọn anábẹ́ wọn wá takora wọn. ìsáànà ni ọ̀rọ̀ bí ń ṣá. ìjà láàárín àwọn anábì ọlọ́run o. ọ̀rọ̀ tá

alladhina zalamu. Ẹni wá fi wọ́n ni wọ́n kó jẹ́ ya gbọ́ kó gbà kó tètè ya ṣe ń tọ́lọ̀ wọn bá torí rẹ̀ jẹ́ sáré. alladhina zalamu. Ọlá ní kó lè wá jẹ́ kìlọ̀ ní ta torí rẹ̀ ní káwọn lójú ọlọ́run lil muhsinin. Ó ṣe ń jẹ́ ìbáwí fáwọn tí wọ́n ṣe ń hùwà bàjẹ́. Bẹ́ẹ̀ náà ló tún إن الذين قالوا ربنا الله ثم استقاموا wọ́n gbà bẹ́ẹ̀ kọ́ máa tó já yàtọ̀ bẹ́ẹ̀ni náà ṣe gbà bí wọ́n náà ṣe gbà ọlọ́run ní gbogbo àti wọ́n gbà bẹ́ẹ̀ tí wọ́n mọ ọlọ́run lọ́lọ́run wọ́n gbà bẹ́ẹ̀ lásán kọ́kọ̀ sọ lórí ahọ́n nìkan wọ́n máa sọ pé àmì muslim kọ́dẹ̀ máa ṣe nǹkan mí lẹ́yìn òkínú tọ́kọ́ gborí òkè lọ òkínú tọ́kọ́ tún lọ tọ́ nǹkan lá kò láàrin mọ́lẹ̀ kò látò kan sàkọ́mù. Kò ní tó fi ń pàdòdó dúó dédé pẹ̀lú ọlọ́run. Ó máa ń sàkọ́mù fàlàkọ́bùn ní àlẹ́yìn wàlá ọmọ yá hazanú. Ọlọ́run ní gbogbo ẹni tó bá rí báyìí tó dúró dédé pẹ̀lẹ́ sí wọn ọlọ́run. Fàlàkọ́bùn ní àlẹ́yìn. Kò ní sí bẹ̀rù fúnra àwọn yẹn bẹ́ẹ̀ o. Wàlá ọmọ yá hazanú. Bákan náà, ọ̀dẹ̀ tún ní banújẹ́. Ọláìka ashabul jannati khalidina fiha jaza'an.

sórí òkè ó ní if nobody praises me and I praise myself. Ulaika ashabul jannah. Ó mú akọ alágbó wá sí orí ó náà dé orí rẹ̀ báyìí, bẹ́yàn bá yìn mi mo yẹra mi, bẹ́yàn bá kí mi kó orí rẹ̀ mo kíra mi kó orí rẹ̀. Ulaika ayyadakumullah. Ó kíra rẹ̀ kó orí rẹ̀. Alhamdulillah. Ah, kíra mi kó orí rẹ̀. Àdá ní ìmọ̀tílé ìsìlámi. Ah, akíra kó orí rẹ̀ lórí ìjẹ́ Mùsùlùmí yóò. Ọlọ́run gbogbo àwọn tá a pè tí wọ́n gbọ́ tí wọ́n ṣe ìsìlámi. Ashabul jannah. Ah, ah, ọmọ àdìjánà ni gbogbo wọn. Wọ́n lè jìnà fi hàn. Ah. Ó ti mọ̀gbà tó bá ti mú nǹkan kan mọ̀ wà máa bẹ́ láti jọ́nà kiri. Máa nídi iná fi ha. Ilé náà ní ìta ń parí rẹ̀ sílẹ̀ ní. Jẹ́sà bí máa kánú yá àmàlú. Ọlọ́run nílé ìlú ní ọlọ́run سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí tàbí ẹ fẹ́ mú àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ alkùnrán àti àgbọ́yé ẹ̀sìn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní 08035751466 ẹ tún lè fọ́lọ̀ wa ní Facebook page wa ní Da'watul Haqq lẹ́mẹ́ Abẹ́òkúta